أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال من برحمته ورسوله الأمين وهو المنتهى من

وذلك يوم الميراث كتبا أبدا بصيرا قال ادعوا لي رسولك يا أنسان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأدعوا الأمر غير المسلم ولا تعيدوا قوتكم حتى يبلغ الامر محله فمن كان منكم مريضا او به اذى ففدية من صيام فإذا كنتم فمن تمتع بالعمرة إلى الحج ومن استيسر من الأجر ومن لم يجد يا فلا تبعد عنه الحي وسيعتك إذا وقعتك إذا عشرة كافلة ذلك لمن لم يكن حاله خير واتقوا الله واعلمون أن الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أفضلتم فما استيسر من الهدي ولا تملكوا رؤوسكم حتى يبلغ الهدي من الله فمن كان منكم مريضا أو به ألم يغمسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج ومن قيصر من الحج فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وصدقة إذا رجعتم تلك عشرة كأنها ذلك لمن لم يكن أهله حافظ المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا هو كتب الله آخر الجاب بإخوان أبي محمد صلى الله عليه وسلم آخر الله إداري nínú ọ̀lọ́ọ̀nà 1447 ó ti lọ látàná wàláì àwọn ẹni ọlọ́ àsìkò tí wọ́n máa ń lé fún níjọsìn ló ń bọ̀ yìí tó o bá gbá àwọn lẹ́kṣọ̀ kan tá a ṣe bífọ́ Ramadan mo sọ bí àwọn salaf àwọn ohun eré bá lọ bí wọ́n ṣe máa ń ka Kùránì àríkọ̀ wọn tó jẹ́ pé òun mẹ́wàá tó wá rẹ̀ kùránẹ̀ta lọ́wọ́ kùránẹ̀ta lójú àríkọ̀ wọn kùránẹ̀ta kí láìlàta ilé òun méjì ṣe àwẹ́ ti fi pé lónìí fọ́tẹ́ ọ̀tọ̀ fẹ́ láti mọ́ndé lọ àwọn àti 20 mọ́ndé mọ́júmọ́ ọdún ìgbè àbẹ̀rẹ̀ sí ní wábà ìlọ́dún ọdún ọdún ó lè jẹ́ 21 ó lè jẹ́ 22 ó lè jẹ́ twenty five twenty seven twenty nine tó bá sì wọ́n lọ́n ó lè mọ̀jẹ̀ wíìkì rí i. mo rò wọ́n bá láyé ọ̀rọ̀ ó lè kí ó lè rí nínú nǹkan tó wá kan ìwọ gẹ́gẹ́ bí ẹni tí wá orí ayé nínú nǹkan tó kan ìwọ gẹ́gẹ́ bí ẹni tí orí ayé agbọ́dọ̀ tó máa bù sí àlẹ́ báyìí agbọ́dọ̀ máa ṣe ní ní káwọn bù sí àlẹ́ ọlọ́gbà náà wá rí bẹ́ẹ̀ ájì là ń bá lọ ayà ájì òun là ń bá lọ ayà ájì là bá lọ yẹ ààbọ̀ síbẹ̀ padà ṣùgbọ́n ẹjẹ́ amúra ala ní láìlátò lọ́pọ́dé ibi taa dúó sí lánàá bá ń bá wa sọrọ nípa ayà ajìyẹ wà sí mọ́lá ajá wà lẹ́rùn mọ́rọ́ bàyìí فإن أوفوا كيلكم فمن استيسر من الهدي ولا تالقوا رؤوسكم حتى يبلغ الهدي فمن كان منكم مريضا أو به أذى من رأسه فبدية صيام أو صدقة أو نصف. إذا تقولوا àfáàwọ́ sàlàyé àlàájíyù àfáàwọ́ mẹ́sù àwọn ẹran máa ń pàtà bá ń ṣe ájì ọ̀kan nínú ẹranko mẹ́jọ táà lè pa fún léyá iná là lè pa fún ájì lápọ̀ lápọ̀ <clears throat> àbáṣọ́lámì a lè para kó lé àkọ a lè para kó lé àbò méjì mo bá wọn a lè pa màálù akọ a sì lè pa màálù àbò mọ́rọ̀gbọ́yà bí òye a lè pa àgbò àgbò tó jẹ́ àkọ a kí ni àgbò tó jẹ́ akọ àgbòlépa tó jẹ́ àgbò òdìlépa báwọn. Àwọn àlèpa mùsòóró, mùsòóró yẹn ló máa jẹ́ akọ àgbòlépa tàbí kó pẹ̀lú òbúkọ tó bá jẹ́ tìbílẹ̀ òbúkọ akọ nìyẹn a sì lè pa ewúrẹ́ tó jẹ́ abo sórí lẹ́yìn lẹ́jọ tọ́kì ìbá àdá tó kòkó àlèpá kéèkì ìbá àsàrà tó fẹ́ni dọ̀nsì nígbàdùn àlèpá ṣùgbọ́n àyà fọ́lọ̀ wọn bá wá sọ yìí àwọn àfọ́ àwọn onítẹ̀fíìsì ọ̀rọ̀ wọ́n yí láàrin ìta àṣọ ìrìn àfọ́ àmọ́dínú olóòrùn ọ̀rọ̀ wọn ó yí láàrin ìjọba àṣòjú òun ni ọmọbẹ nínú àwọn àfọ́ àwa wọ́n ní ṣáàtù lè kí náà pé ó ṣáàtù àwọn lè wúrẹ́ láàpá àbákò ó dẹ̀ bẹ́nu wọn fẹ́ nírà kúnmí ni àbí màálù àfọ́ àmì tó fà àwọn ẹ̀rí tó wá yàtọ̀ irú bàbá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ìgbà kí sọ́tù ìgbẹ́ ìrìyà ìwọ́n tó bá wà ẹ̀sẹ̀sù ẹgbọ́dọ̀ ti kọ́ treaty of Udaibiya ọ̀rọ̀ Udaibiya náà ti sọ́rí tí wọ́n padà pa ràkúnmẹ́ni àti bí màálù òun ni tí wọ́n pa wà tó ráwọn ẹ̀rí mi tó já sí wípé ó níwọ̀n tó bá wá lágbára ewúrẹ́ àbàgbò àbókùkọ àbàgùtàn èèyàn méje abánàbí èèyàn méje wọ́n lè pa màálù tí wọ́n tàwó pa màálù kan fún sẹ́ ájì ọlọ́wọ́n tẹ̀ máa kẹ̀kẹ́ ẹgbà ẹwà àti àìṣà sóyé bá àti mariam sóyé èèyàn méje wọ́n tún lè dáwó pàpàrà fún mi ẹyọ kan a tún wá rí àdíìsì ní ìlọ́tọ̀ pé èèyàn mẹ́wàá àbáwà bá èèyàn mẹ́wàá wọ́n lè dáwó tí wọ́n padà fún mẹ́ta ìwọ́tọ̀ ọba wá lọ ọ̀fẹ́ ájì ó já sí wípé ìwọ náà fẹ́ pa ẹran àdáyá fámọ́sà ìbàrọ̀ nínà láhàtí ìbọ́lọ̀ ń bá ti ní ọrọ̀ nínú ẹran àdáyá ọlọ́rin ẹ̀pá bákan náà wà látàlì kúrú sàkóso hátà ẹgbùrú lọ́nà ábí ìgbàlúwà ara mọ́jẹ̀mú ẹran àdáyà yìí tó bá ti dijọ́ kẹwàá oṣooṣù yìí jà nígbà táwọn alálàájì tí wọ́n ti kú ojú mọ́sẹ̀ nípa òun ti yọ àti mọ́sẹ̀ nípa wà lọ ìkò ní jámúrà àti jámúrà wọ́n padà wá sí múnà tán bá ti wá padà búṣrá tán bá ti padà wá ìró tí máa ń dé tí gbọ́ àwọn alálàájì pé ẹlẹ fáríbà ìlú ẹran yìí ti débi tí wọ́n ti pa torí population tó fi ájì lásìkò ó pọ̀ millions làwọn tó fi ájì ẹ̀yìn kófíìdì ló tó já wálẹ̀ díẹ̀ ọlọ́mọdé àmúrò kófíìdì náà gbogbo ayé before kófí èèyàn bí 4 million ló ti hajj mo tó láyọ̀ lásọ fún pé àwọn tíjọba lè rí òǹkà wọn àwọn ní ìmọ̀ ọmọdé wọn lọ́wọ́ bá sáfà àtàwà sọ wá rí òǹkà ń sọ mú àwọn wà láì ọlọ́lọ́wọ́ bá ó dá mi lójú pọ̀ ọdọọdún àwọn àjẹ́dọ́ wọ́n ṣe ha ṣùgbọ́n òní rẹ̀ jífà pẹ̀lú ìjọba bọ́lọ̀ tí ọlọ́gbọ̀ registration wọn bọ́lọ̀ ń dá láàrin ara wọn àwọn náà ó wà tó ń báwọn èèyàn fẹ́ sí sí alẹ́ fáwọn èèyàn ẹgbẹ́ wọn nínú nọ́ńtọ́ṣù àwọn àjẹ̀lọ náà kú sí alẹ́ ó ti ṣẹlẹ̀ rí tọ́mọ ìyá wa kan tó jẹ́ mùsùlùmí mùsùlùmí àjẹ̀lọ tó sọ fún abẹ́ pé àwọn náà kú ìpí àlọ́wọ́ fáwọn àjẹ̀lọ ẹgbẹ́ àwọn tó ń bọ̀ wọn fẹ́ àjì ó ní bọ́jọ́ pé ẹ̀yin èèyàn ò lè ráwọn ìjọba ò lè ráwọn ṣùgbọ́n lóun táwọn ń ṣe fún orí àwọn àwọn àjẹ̀lọ náà fẹ́ àjì wọn pípíà

torí pé bá a ṣe rí lé èèyàn la nínú tiwọn náà ṣùgbọ́n population mélòó lọ́wọ́ àti àjù ọlọ́run nìkan ló lè gbé ìkó ápúrẹ́ nàmbà ṣùgbọ́n ìjọba ó fún wa ní approximately bá a bá ti wá rí wípé ẹran léyá ẹran àdáyà wá ti débi tí wọ́n ti pa àlefárí ìwàbà ìwọ̀n tó bá wá jẹ́ pé orí náà ààrẹ mú ọlọ́rún kòkòrò kan sí ọlọ́rún oníjàmbá oníjàmbá lórí ó wá nídìí kan mọ́ wá orí kọjẹ tí ìtọ́ àsìkò ọyẹ káfà ní ọ̀daràn sórí bá ń sọ ìpè máa gbọ́ mi dáadáa o àwọn èèyàn ní ìnáà bẹ̀tọ́jẹ́ pé ara wọn já ìgbàkan òṣè wọn ara wọn yá o ìgbàgbọ́ ọ̀dẹ̀ tó wọ́n bọ́yá wọ́n gbàgbé wọ́n lè fáwọn orí wọn tọ́ ọba tí wọ́n sọ ìhìlám sọ ní ìjẹta ọgbọ́dọ̀ mọ́rún kankan kú lára rẹ̀ torí náà lọ sí ájí ọgbọ́dọ̀ wọn mú ọgbọ́dọ̀ wọn abẹ́ ọgbọ́dọ̀ gé ìtànà ẹsẹ̀ ọwà bẹ́ẹ̀ ìgbàwó lọ́wọ́ àlefa gbogbo ẹ̀ hátà yẹ́gbòlógbọ̀lá hábíyú màhìlá tó bá ti di pé ṣe ájì ti débi bẹ́ẹ̀ ti parí jámúra báyìí ẹ̀nà ti débi bẹ́ẹ̀ fa níjọ́ olé yá ó rí ní ọlọ́run ṣùgbẹ́ ń tọ́jẹ́ pé ara rẹ̀ ọ̀yà àbísù tá kan ṣe ọwà bàbá sọ́lù tèmi mo ti ká ọ̀rọ̀ wọn níjẹta ìwọ̀n tọ́lọ̀ bá ní kó máa bá mi lọ bàbá sọ́lù tèmi ló sálàyé ẹ̀tọ̀ pọ̀ a jẹ́ pé ń tọ́lọ̀ wọn bá parẹ́ ń bẹ̀ yẹn ìwọ tó já sí wípé nǹkan kan sí ọ lórí ààrẹ kan mú ọ sóbíyébà ní ìsìn ìyẹn lọ́wọ́ á fa kó o ti fá orí rẹ iwájú bàtọ́ yẹ kọ́ pa mo rò wáyé fàhálà kọ̀rọ̀ àṣàwú fá àlẹ́ yìí ìbìdìyàtù o ti fa fáìlì o ti fáìlì o fáìlì yẹn mélòó la ìkan nínú mẹ́ta tó fi ṣùgbù ọlọ́run ọba ní kí wá ní fáìlì tó san nǹkan alákọ̀ọ́kọ́ nínú fáìlì bọ́ọ̀sán torí pé oòrùn dára ọlọ́run ní fáfìdí àtò ìyá ìtàràn fáìlì àkọ́kọ́ ni kó gba àwẹ̀ àti wá sàlàyé ìwọ tó o bá sùn àwẹ̀ mélòó ló ń tọ̀ wọ́n gbà àbá àwọn àwọn sọ́dá kọ̀ọ̀tí ìwọ tó wá já sí pọ̀ ò lè torí péjì ń sọ fún oòrùn Saudi lágbára jòrò Nàìjíríà lọ àti adébẹ̀yí oòrùn Saudi ó lágbára púpọ̀ ìlọ́pàá ọlọ́run àtọ́fẹ́ ọlọ́run títí rẹ̀ wà ìjọba Saudi àwọn abẹ́ kìíní fọ́nẹ́lì àwọn abẹ́ gbogbo tó rò sí lè mú àwọn fi èrè ìsìlẹ̀ ìlọ́pàá tí ìbá fàálà ní ìbá rẹjú òkò ìwú ọ̀sà tó rò máa mú ọ̀pọ̀lọpọ̀ àsìkò táwà lóògbé kàábà làwá ti máa mú èsì wà gbogbo kàábà ọlọ́mọ tí wọ́n yí lọ orí òlé ṣùgbọ́n àwọn èèyàn wọ́n àmọ́ ara jù kí àsìkò yẹn náà fẹ́ lọ ra ìlú náà lọ pààrọ̀ ilé náà lọ sí kí ni lọ ṣe sí òun ó ti á pa ẹ̀dọ̀ ní ìgbẹ́ àti gba àwẹ̀ fún wọn tí Mazaki likuli mesikini nisifu sọ́rin mọ́sílábù àwọn hanabila sórí tí wọ́n sọ ìwọ̀n gbọ́ mi iṣu tèmi àtàwọn ọmọ ìyá kan fà ní oyè náà nígbàtà fẹ́ sòdí wọn fi díyà bóyá ìyá arúgbó ní ọgbà rẹ̀ ìyá arúgbó ní ọgbà rẹ̀ ọmọ rẹ̀ fẹ́ bá sanwó fi díyà obìnrin tá sọ̀rọ̀ rẹ̀ ń jẹta náà year 2024 olóyún gbogbo ògbìyànjú pé kó wọ́n gbá rẹ̀ ṣe lọ́fẹ́ dákú ọ̀rá àwẹ̀gbà 2025 ó ti bímọ ọ̀kànràn lọ́mọ ó ń tọ́jú ọmọ kọ́mọ́lé lálàáfíà dáadáa kò tọ́rá àwẹ̀gbà 2026 ó tún ti lóyún ọmọ kejì 2027 ó ti bíi 2028 ó ti ọmọ kẹta 2029 ó ti 2030 ó lóyún ọmọ kẹrin 2031 ó ti bí ọdún mẹ́jọ àkọ́kọ́ a máa rí bẹ̀ fọ́pọ̀lọpọ̀ obìnrin torí wo bí tó ṣe àbúkọ́ méje ní ń bọ̀ bá dàgbà yóò òun náà fẹ́ ṣe wo ni ó ti ṣe fídíà ọ̀rọ̀ àwọn àfá àpẹta lórí ẹ̀ torí mọ́jábì mọ́mọ́ ámọ́dù ní sùsọ ẹni torí pé tí bàbá láyé kíjọ tí wọ́n náà bá tó kéwú dé lẹ́gbẹ̀ẹ́ mọ́nà sọ òun bá padà rí ọdún gbogbo ìgbẹ́ká lè sọ ìjọba tọ́lọ̀ bá ní kẹ́lọ́wọ́ ọ̀dọ̀bẹ̀ ní ànàbí ọ̀sọ́ pé ẹ bá fẹ́ fólóòsì ló jẹ́ òdìwọ̀n rẹ̀ ànàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ sọ́lọ̀ láàrọ̀ta àwọn àwọ́ àná ń ṣe ìsìnbá àpọ̀ wọ́n ń ṣe ìjìhàdè wọ́n ń àwọn àṣẹlẹ̀ kan àtàwọn ìmọ̀ Muhammad lọ́dọ̀ tiwọn ìdajì sọ́ọ̀rí sọ́ọ̀rí òun ni múdù mẹ́rin múdù tàbí máa ń yọ jákàánú àwẹ̀ múdù mẹ́rin bẹ̀rẹ̀ bí agolo méjìlá òun mẹ́mọ̀ ń sábà jẹ́ àárín agolo méjìlá sí mẹ́tàlá ni lọ́dọ̀ mọ́sẹ́lù mọ́mọ́ amọ́jú ìdajì rẹ̀ bí agolo mẹ́fà márùn-ún lọ́dọ̀ àwọn ọmọ bá ibù míì múdù lèmèsìkílé mọ́dọ́lọ́ lèmèsìkílé múdù tán bí agolo lé sí àgùntà agolo mẹ́ta sọ̀rọ̀ pé èèyàn ò pé ìyẹn náà dá ṣùgbẹ́ èèyàn ò pé ìyẹn wà láwájú ọlọ́run ẹgbẹ́ ló ti máa wá jù ìdájì sọ́rin múdù méjì bí agolo márùn-ún mẹ́fà èèyàn ti wọ́n ní láàbù ló fi ẹyọ kan jẹ ìyẹn lè sáré ẹlẹ́ẹ̀kejì àwọn lóṣùkí núsùkù ní pípa ẹran òun láti wá sọ lẹ́ẹ̀kan òun náà ni zábùrù ṣáàtì láti pa ẹran kan so wá rí ọyẹ ká bèèrè pé ẹni tí ọba wá lórí ọlọ́run náà sọ́dájú ẹ̀ sọ́rọ̀ mi yé o fún yàn mẹ́fà o lówó tẹ ìbẹ̀rẹ̀ ọmọ ìyá ọgbà wì ó ṣe kí àbá àbárí ọgbà ààwẹ̀ ó yà bí òye ọgbà gẹ́rẹ́ o ààwẹ̀ ọgbà ààwẹ̀ ọlọ́wọ́ abọ́ tí mo mi ìfá ìdá mi tọ́bù fàmọ́ntàmọ́ntà àbí lọ́rùn mọ́rọ́tì ìlàlá àjì fàmọ́ntà ìbàrọ̀ nílàlá àjì yìí فمن لم يجد فصيام ثلاثة أيام بالحج وسبعة إذا

ọlọ́run bá lè gbé agbára fún òkúto lórí ọ̀rẹ́ lórí irọ́ tó orí bá bẹ̀rẹ̀ níbi àìsàn ọ̀sẹ̀ kó lè afẹ́ ti àti ó ti lọ́gbọ́n Dubai àwọn ní international airport àwọn close àwọn ṣọ́ọ̀kì sábà ẹ̀sẹ̀ ọmọ ìyá wa Nàìjíríà sábà ń lọ àfà àwọn ọmọ ìyá wa ní Nàìjíríà tí wọ́n máa ń lọ umura àbí ájì àwọn kan bẹ wọ́n kéré wọ́n á fly láti Nàìjíríà direct ojúlá ojú mọ́ọ̀sì àwọn tó máa ń ṣe báwọn àfà ọmọ jù àwọn ọmọ ìyá wa láti ilẹ̀ àwọn sáà ẹ̀sìn gẹ̀ẹ́sì ọmọ ìyá wa láti

tàǹsẹ súnà rẹ̀ inú mi dùn ó wá dàbí kí wà láyé kí dìmánàbí ọlọ́jẹ́ dìmánàbí láàbí jàndà wàlá inú mi dùn kí bá fáwọn àbúgbà kì gbọ́wọ́ kí kí sí orí wa ánàgbọ́wọ́lá inú mi ó dùn àwọn ará alẹ́ awúsá àwọn amọ́ gbéra dàrẹ́ tí wò ní ìbàlẹ̀ sí tí wò bèkèrè owó Madina Street ṣùgbọ́n mọ́sí àwọn ìyẹn wa lè gọ́ àwọn ọmọ ọmọ ọdún ìjùbà

ìtọ́ bá tó rọ ẹ̀yìn náà lọ́rùn nínú ẹran léyá ẹran àdáyá tá a máa ń pàun ọlọ́lẹ̀ gbọ́dọ̀ pàun ọlọ́wọ́ àbúdàjọ́ orí ìwà fàmọ́ ńlá múlẹ̀ àṣẹ àwọn àjúfèé náà aláwọ̀ kan lọ sí ájì àti umọ́ra wọn wà lówó ẹran léyá bọ́yá nìkan ló sanwó ájì wọn ọ̀wà sanwó ẹran léyá wọn máa wọn àdẹ̀fẹ̀ lú ti ẹran léyá ẹran léyá tí wọ́n wà fẹ́ lú sí ìròyìnwó lọ́wọ́ sọ́wọ́ àtorí ẹran léyá ẹran àdáyá omi lọ sí ájì fàmọ́ ńlá múyẹ̀ gidi bàbá wa àṣẹ́ Muhammad bọ́lọ̀ sọ́lẹ̀ àdòsí wọ́n ní pé fàmọ́ ńlá múlẹ̀ jíjílá àbíyà áúsámánà èèyàn ní ẹran lọ́wọ́ ẹran léyá owó ẹran léyá òòrùn lè lọ́wọ́ òṣìṣẹ́ ọ̀sẹ̀ ájì ọ̀rọ̀ rẹ̀ òbúrú ìyọ̀nà ọlọ́run

o lè fún lóṣù mẹ́fà lóúnjẹ o sì lè pa ẹran ìsanra ẹ̀kọ́ ọ̀fárí ṣáájú ìgbà tó yẹ kọ́ ọ̀fárí nù parí ájì o ti parí àràfá o ti kú òní mọ́sẹ̀ ti lọ jámúrà ẹran àwọn èèyàn ti débi tí wọ́n ó ti pa ẹran rẹ̀ ọ̀wà sí ní ìdí àwọn ẹran yẹn ìwọ tó wà lẹ́ran nínú àwọn ẹran ó tún wọ àkáǹtì rẹ̀ wà láìwọ ẹran òtí ń bẹ̀ àwọn tó tó lè bá sọ̀rọ̀ ẹmọ̀ta náà mẹ́ ọ̀lá láàmà ẹ̀fẹ̀rẹ̀ léyà wọ́n lẹ́ran léyà ọ̀dàmọ̀bà kádàrà bóò ṣe wá rí ẹran pàun kí ni tọ́ wà á ṣe fọ́síyà mọ̀sàlá láti àjíjá àti àjíjá àjí àìpa ẹran yẹn ó rí pé ìdájọ́ méjì ní máa wòlé o ìwọ tó ní àjí kí wọ́n kankan ẹni tí ò sí ní

alhamdulillah abáyìí ẹ̀mọ́ tó bá alhamdulillah ìwé wà láìsọ́lọ́ bá ní ká gba àwẹ̀ mẹ́wàá àwẹ̀ mẹ́wàá lájú pẹ̀tọ́ ọ̀bá ti gbà ájì rẹ̀ bàjẹ́ wàhálà ni wà fáwọn alálàáyì ọlọ́wọ́ àròyà Nàìjíríà ọ̀rọ̀ mọ́ta Ghana

dịka ife ọbụla sasụ na aba orúkọ àrùjẹlọ́fù tó dé ọ́láwọn ọ̀sẹ̀ sí ìyàwó òjẹ́ ìtọ́wà bó sì kàábà tàbí kọ́ ọ́láwọn ọmọ ìyá mi tàbí ẹgbẹ́ àwẹ̀ sọ́gbọ́ oúnjẹ wa tàbí oúnjẹ bẹ́ẹ̀ mọ́ oúnjẹ lálẹ́ gbé lọ jẹ máa ara ọmọ ọdún ní tó bá rí ọ̀tọ́ sọ áṣírí tó owó táṣírí máa sàkáàrù kan sì láwà lọ tó bá jẹ́ òótọ́ ọmọ kéwù aláǹtàwà ṣe ní 2019 bá lọ sí áṣírí ilé àfihàn sàrí kọmọrù ní ìkọ̀rẹ́ mi àwọn wọ láìpì akatí àtẹ́ra wa lọ́rùn wà láìpọ̀ bá wà ní àbá tó ọba jẹ́ yọ ọlọ́run ní olùkọ́yẹ káàrò ìlú ọlọ́run so láwọn àdùnnú kan bẹ́ẹ̀ nù bàbá ó ju géèyàn ọjọ́ òdìrí tọ́kì lọ ìdímọ̀ ah, oṣù lè yọ àfihàn tó ọlọ́jà fún níbẹ̀ máa tẹ̀ bá dà ọ̀tọ̀ bá rí ọ̀ lọ kàkírà láìsí tó lọ tàwà lọ sáwọn nǹkan ní ìtọ̀ọ̀gẹ́ ṣe inú rẹ̀ ọmọ ẹ̀kọ́ ní ọlọ́ọ̀ni ọgbà àwẹ̀ mẹ́ta ìlẹ̀ ájì nígbà tó wà ní ájì yẹ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìlẹ̀ ájì àṣẹ fi ṣáàrì ìbìlẹ̀ hajji nínú òbí sí oṣù ìṣìlẹ̀ hajji yẹn kó tó ti kó fún saudi ọgọ́tò mọ́ta gbààwẹ̀ mẹ́ta wọ́sàbọ̀ àti ìdárọjà àtọ́ tó ọba tí wá dé nàìjíríà rọ́bíà ìbọ̀yìn rọ́bíà ọwà àgbà méje ọgbà mẹ́rin mẹ́rin ọgbà mẹ́rin méje ọlọ́wà ní tí ní kàáṣára tó tààlélà ó di mẹ́wàá tó pépé gẹ́rẹ́gẹ́rẹ́ tó orí tí wọ́n sọ ìwọ̀n ẹni ẹ̀gẹ́ tó ní pé wọ́n ti mọ̀ wé pé à wàlá ìjà ló lè 3 plus 7 ọlọ́wọ́ bá ń sọ mọ̀túnmáyínà ìpìlẹ̀ mathematics ìbọ́lọ́wà ìlòsùnmáyí afá yọ̀lẹ́lẹ́ ìpìlẹ̀ mathematics ìbọ́lọ́wà ìpìlẹ̀ sáyẹ́ǹsì ìbọ́lọ́wà ọlọ́run ìgbà àwẹ̀ mẹ́ta tó ọba wà ní ájì wàsàbọ́ ápì ní ìgbà àrọ̀dá àtún ẹgbà méje nígbàtẹ̀ bá Tílíkà àṣàrọ́kù ìka mélà kan, ọlọ́run ọjẹ́ tẹ́ẹ̀lì tó pé pérépéré ìzípọ̀tò tẹ́ẹ̀lì. Ọlọ́run adúgbò ọ̀hún. ذلك لمن لم يكن Ọlọ́run bá tó wá ìdájọ́ wá a ní kọ́ mẹ́ta nígbàtọ̀ wà ní àjì a ní kọ́ ọba méje nígbàtọ̀ ọba jọ balabalẹ̀ bàbá ọgọ́lẹ̀ àlùdé lè wọ́n mú àwọn àǹfààní pọ́pọ̀ yìí àǹfààní tán mú wá ó lèmọ́n lámúyẹ̀ fún àrùwú àjòrí mọ́sílẹ̀ àráàlù kẹ́ni táwọn fámílì ọ̀bá máa gbé mọ́kà kẹ́ni táwọn fámílì ọ̀bá kéré tí wọ́n máa gbé àlùmọ́sílẹ̀ àrọ̀bọ̀ àwọn fámílì rẹ̀ kèése náà ló mọ́kà òun ni wọ́n gbé àfáà ọba ń sọ ń bẹ̀ òun parabalẹ̀ òun ẹni tó bá já sí pé tàmọ́ tó rò ọkọ̀ pọ̀ sí ìmúra ọgbọ̀ sọ́ọ̀lẹ̀ oṣooṣe ájì gbogbo ẹ tó bá ṣe tàmọ́ tó rò ọ̀rọ̀ ẹ̀yẹ ní ọgbọ́dọ̀ pẹ̀rọ torí bàá jáde òjì lóṣòpọ̀ ìbàá jáde òjì umura àti kéde owó àwọn èèyàn dẹ̀ mọ́ ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn lọ umura lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ kílẹ̀ lọ́tọ̀ alájì lọ umura ni wọn a máa lọ́ndì sẹ́fà inú rọmọdọ́ọ̀nà ìgbè mọ́ mọ́ àwọn èèyàn ní bàtà ìbáyìí wọ́n ti wà ní ájúbáyìí wọ́n ti wà ní sáwọ́dí báyìí mọ́ dẹ̀ máa wọ́n tí ó gbéra lọ́la kódà nínú ọkùn tó ọmọ tó jó gbogbo ní sọ̀rọ̀ tí ó yẹ káwọn kan ó dúdé láwọn monday due to wàhálà àyọ̀rá àmì ọ̀fẹ́ ìtàtọ́ ṣẹlẹ̀ wọ́n sọ àwọn kan dọ̀lá jímọ̀ àwọn kan padà ti gbé ra báyìí tí mo ti rí kíní wọn lórí social media ọlọ́wọ́ bá mi dọ̀lá fún láàrín wa lórí alimoyim máa gbọ́ mi dáadáa Zàlìkàlìmọ́ lámúyẹ̀ fún àlùú hábìrì ní masjidil harami. Bàbá ní sẹ́ẹ̀rí àlàyé tà ń ṣe fẹ́ni tó bá já sí pàwọn èèyàn rẹ̀ wèé fi ẹni tó ń gbé mọ́ta tó fi yé bá ní ìsìn àwọn àfá àtọ́fà bá wọn àwọn kẹ́ni tọ́lọ̀ wọn bá já ń sọ àlùmọ̀rọ̀ ọdún bí i náà tù wọ́n lóhun gangan ni ẹni tá a ní wípé kò lówó kí n pa ẹran yẹn Tọ́bá já sí kòrò gẹ̀rẹ̀ fúnra rẹ̀ lámúyẹ̀ fún hábí rọ́límọ́ sí jíde làárọ̀ kìí ṣe fóòwò bẹ́ ń gbé kààbà kìí ṣe fóòwò gbé mọ́ta yẹn àwọn ọmọ ti bá wọn. Àwọn tó tún lọ síbi pé ẹni tí ò nílé ní mọ́ta òun lọ́wọ́ bá ń bá wí mo mi yà ní òye wọ́n ní àlùmọ̀rọ̀ dùbí mọ́sídù mọ́ta wọ́n ní mọ́sálásí ọlọ́run èyí ni wọ́n gbà fẹ́ lò ó sí wípé ìdájọ́ ọgbà rẹ̀ mẹ́ta ní mọ́ta kọ́ méje nígbà bá délé àwọn tó bá wí àwọn tí ìsara mọ́ta tó wọ́n mọ́ta ní èdè mọ́ta ló ń gbé òòrùn owó pẹran àtọ́wá ní kọ́ ọgbà mẹ́ta ní mọ́ta pọ̀ ọba méje pọ̀ ọba délé ibo nílé rẹ̀ gan tẹ́lẹ̀ ìbọn kà náà ni ìyànbọ̀ yóò gbọ́ lọ́wọ́ bá yóò wà sábọ́ àti ìrìnlá rọjá fún kí líka àṣàrọ̀ tó ń ká nílà fún Zàríká límọ̀ ìlànà ẹ̀kún ààrùn àbẹ̀rẹ̀ lọ́sùlẹ̀ láàárọ̀. Tó bí ẹbà lè sí, àfáà wá mú ọ̀rọ̀ wá, wọ́n farabalẹ̀ dáadáa wọ́n mú àwọn àlàyé wá àwọn èèyàn ní ìgbẹ́gbọ́ jẹ́ pé erúkùsù mọ́ta ni wọ́n ló bí àwọn ará bájírì sáàbá lọ ọ̀tẹ̀ ájì wọ́n máa mú wá dé bájírì ibi tí wọ́n ti jagun bájírì ara àwọn títà máa ń ṣe àbẹ̀wò lọ ní mo

ẹwà lọ mọ́ ọlọ́rọ̀ bá bá ń sọ yóò ya rẹ̀ gbogbo ẹ̀tọ́ bá bí á ti tí òbí ẹ̀kọ́ sí ẹni tó lókù á ti tí ọ̀lọ́ ọba ń sọ́lọ̀ ẹni tí á sọ́lọ̀ rẹ̀ ní ọlọ́ni àlàájù aṣírù lórí aṣírù màlúmọ́ àbẹ̀gbó níbi ìgbà nínú ìfẹ́sí àwọn sálà àwọn ẹlẹ́rẹ́ tó lọ́wọ́ tí wọ́n bá ń sì láwà àbí wọ́n tó máa wù ní ìwé ìfẹ́ tó di ìyà oríṣiríṣi bá ti ń ka ìkọ́ ìdè hàn jíjẹ fún ìgbé ṣùgbọ́n lónìí a ti tún débẹ̀ ọlọ́mọdé àgbó bí ìyàwó àlàájú aṣíwò ló máa lùmọ́ ọlọ́run tó orí ájì oṣù mẹ́ta náà la fi ṣe àlàájú aṣíwò ló máa lùmọ́ aṣíwò ìwọ́gbọ́ ọbájọ́ máa lé ẹjọ́ ń ṣáhárù kí ní jẹ́bẹ̀ mọ́ oṣù náà ṣàhàrọ́ọ̀nì àbí ṣàhàrọ́ọ̀nì oṣù mélòó oṣù méjì tó wá dé bí flúra ó lè jẹ́ ṣùhúrù ó sì lè jẹ́ aṣùhúrù tó wá jẹ́ aṣùhúrù ìwọ́wọ́ lọ́mọ irú ìdámùlù wo ọba ma ọba ma

tọ́bá wá jẹ́ aṣíwúrù àwọn oṣù irú fúnra wo ni tọ́bá jẹ́ aṣíwúrù ìwọ̀n tó ọba ọdún fúnra ẹ̀họ́ra bó lè wá ọkọ̀ ọba mílíkì alágbogbo sírí kra ẹyọ kan mọ̀rọ̀pọ̀rọ̀ ọ̀rọ̀ méjì àbí òye sọ́ọ̀mọ́ ni ó ti Ìwọ́wọ́ lọ́gbọ̀ wọ́n ti sọ fún ojú lágbàkọ̀ tí ó yẹ̀wò rẹ̀ ṣe wọ́n mọ̀ ní ọya wa sọ yára yára yára ó ní jámù tẹ̀sí ọ̀gbá ìwọ́tọ̀ ọba fún jámù tẹ̀sí ọyẹ̀ lórí lórí dáyàwó ọ̀rọ̀ ó ń dámù tẹ̀sí ìgbẹ́sì tó fẹ́ wà ápọ̀rọ̀ tó lásọ̀ wà. Tó bá mọ̀ náà bọ̀ bí ilé, ọya mọ̀ bọ̀ yára yára yára tẹ́ kalibẹ̀rù sí ni ọjọ́ ìtumọ̀ ọdọ̀ mílìkì mi máa ń tẹ́ ìlú microphone ahán sọ dáadáa nílà Tàdádẹ́rẹ́ gbogbo ilé ọ̀rọ̀ orí ìyáwọ̀ ńlá, jámúrù ìlà kílà pé fọwọ́ gba mílìkì gẹ́gọ́ òbí ẹgbẹ̀rẹ̀ ayé. Ẹṣùkú, jámúrù kílà pé ìlà ọ̀pẹ̀sọ̀rọ̀ fish lámṣẹ́dá bàtíà láà. Tó ó ṣò pé sórí sábà lo jámúrù ìlà kèé sábà kọjá mẹ́sàn-án ìfọ́bọ̀wà láàrin bí spiritual blend iná máa sábà ń lò aṣùkú ọlọ́wọ́ ní aláàjù àṣòrú máàlù fẹ́ẹ̀rí ájì àwọn oṣù nípa àjìmọ̀ àwọn oṣù wọ́n wá lọ sí oṣù mẹ́ta péré oṣù mélòó ló dé kí lọ́bọ̀bọ̀ bá ti lè parí báyìí láti ṣàwálì àti oṣù ájì ṣàwálì jùlọ̀káádá jùlọ̀kíta mo rò kó yà bí òye báhùn àwọn oṣù tá a bí ń ṣe ájì òun nìyẹn kọ́lọ̀ ọba àlejò ọlá kó gbà lẹ́sìn ibi táàtì kí ó lòlò náà alẹ́ ájù aṣúrò máa lò mi ṣe gí o ìgbà tó bẹ̀rẹ̀ ìlọ́lọ́wọ́ bá ń sọ ohun

وسلام على المرسلين ولا أمر الله الله